tọ́lá ti méjì lọ kọ́ pàṣẹ ọ̀dà pọ̀ ẹnìkan tó méjì péré wọ́n tọ̀ àhà tọ́ba ti méjì lọ òòrè wà mí. eléyìí làwọn tẹ̀síì tó wá nípa ayà yìí nínú kátùmọ̀ rẹ̀ pé láǹtẹ̀ náà lè lẹ́nà àbí láǹtẹ̀ náà lè àmẹ́lẹ̀ sọ̀rọ̀ ẹ̀mí ráǹtẹ̀ náà ò kótó di pẹ́ ẹ̀ náà nínú ẹ̀ nífẹ̀ẹ́ sí àbẹ ẹni rí dáadáa sí ẹni jẹni tí ń ṣe dáadáa tó a ti kó tó di kẹ́ẹ̀ ná nínú ilé ẹ̀fẹ̀. yàtọ̀ sí bí àwọn alágbárí rọ mẹsídẹ̀ẹ́ túmọ̀ ayà yìí ní nàìjíríà bí wọn yóò bá sáfẹ́ gbowó lọ́dọ̀ àwọn sáfẹ́ mímọ́ wọn ni lẹ́ńtẹ́nà lọ́lọ́rọ̀ àdá tó ń fẹ́ kó mi ń bá tó ń gbowó. wọn ní ọlọ́run sọ pé ẹ̀ ní orí bí ọ̀rà dá. síwájú kótó ikú ẹ̀ ná sínú tẹ nífẹ̀ẹ́ sí ẹ dákẹ́ òun kan. tó àwọn ọmọ ẹ̀yẹ wọn bẹ ẹni tí ń fa ọ̀rọ̀ náà sí ẹ̀ tí wọn bá tún bá ti bá ti dé wọn gbà pọ̀. ẹ̀yẹ tí mọ̀mọ́ gbọ́dọ̀ wọn fẹ́ máa rẹ́rìn-ín tẹ́ bá ti rí wọn ẹni jágbe mọ nítorí pé ìfi ọ̀rọ̀ náà ti ẹ̀yẹ ọ̀dà bíi ti fi anabi muhammed sọlọ́lá àdúgbò ti ẹ̀yẹ ni ó sì dàbí ìfi ọlọ́run ọba ti ẹ̀yẹ ni gbogbo ẹni tó bá ti ti ọ̀kan nínú ọ̀rọ̀ bíi kékeré قل أب الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم صلى الله عليه وسلم sí ọlọ àti àwọn àyà tó sọ̀kalẹ̀ àti òṣìṣẹ́ rẹ̀ lẹ́yìn náà fi fi ṣe ẹyẹ ẹ má wulẹ̀ wá wọn kíkan náà ẹ ti di kékeré lẹ́yìn tẹ ti dúró wà gbọ́dọ̀ ìtàkùnrin àti kọjá sẹ́nìkan lè máa ṣe ẹyẹ ọkọ̀ tí a jẹ́ nìkan lè máa lò lórí àtìfẹ́ náà ìpawó lọ́wọ́ àwọn èèyàn ẹ̀jẹ̀ apáyọ̀ lọ. tẹ́ ẹ bá rán àti ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin àti ẹ̀yin àti ẹ̀yin náà lẹ́ẹ̀dí ti sábà tuntun lórí ọ̀pá rẹ̀ láéláé. torí pé nítorí òun fẹ́ bí kẹ́ ẹ máa pàtẹ́wọ́ fún ẹ máa yìn kó lè bàtún ronú míì tí ó ti ṣe yẹ̀yẹ́ lọ́la kò sí àmọ́ gbàtí gbogbo yín tẹ́ bá ti ké máa tẹ kàn lábò pẹ̀lú gbọ́ ọ̀nà tó bá ti lọ́la òní lè ṣe bẹ́ẹ̀ mọ́. ọlọ́run bá wá ní lẹ́sẹ̀nà lọ́dọ̀rọ̀ àti ẹ̀sùn kíkó mímọ́ tó fi bò ó pàtàkì ká kọ́ra wa ká rọra wa ká máa ná owó àtijọ́ lọ́lọ́dẹ̀. torí pé ìgbàlẹ̀ ayé jẹ́ ayé lọ́lọ́dún fún wa níjọ́ tá à ń bọ̀ láti àmú kankan wa ọmọ kan ojú ọmọ kan èèyàn kan ojú èèyàn kan jọ tán bí wa ṣùgbọ́n gbàtà délé ayé tán àkọọ́lẹ̀ tó lọ́n kọ́ fún kálukú kò ṣe déédéé rẹ̀ ẹnìkan ní ẹnìkan ní ẹnìkan pọ̀ ẹnìkan pọ̀ ẹnìkan ga ẹnìkan kúrú tọ́ ẹ ti ti mọ̀ pé dọ́tà máa ń lọ náà kọ́ òṣìṣẹ́ sùn lọ kí wọ́n á ní á wà á torí nǹkan tí ó sàn á jẹ́ kí n tí ò ní tán gbọ́mọ wa lọ. Tètè ìdí ọ̀sán lọ ẹ̀ka máa lò láti fi wọ́nà láti lé ìdí òní tán. Tọ́wọ́n ní kò ní tán. Àmọ́ ti lé ayé ní yọ̀sán. Kọ́dà ó kọ̀ ládé ayé òǹdàǹdà fúnra ẹ̀ máa ń tọ́kù ilé àdóníà àdóníà ayé sẹ̀rí àtúntàwà ntí máa tètè náà ó kọ̀ lé ayé. ìdí nìyí tó fi jẹ́ pé ìgbà tí tẹ̀lé ayé ti pọ̀ sí lọ́kàn àwọn èèyàn àwọn èèyàn kan wà ní àwọn èèyàn tó jẹ́ pé wọ́n yìí ṣe súnmọ́ wọ́n yìí ṣe lọ́rẹ̀ẹ́ àwọn olówó àwọn èèyàn lè súnmọ́ wọn fún ibi ìlọrin nítorí pé kò sí ìpalẹ̀mọ́ àti mẹ́rin tọ́lọ̀ fún wọn lórí tọ́lọ̀ àìwá sí ìmọ̀ mú wọn jẹ́ni tí ìmọ̀ kúrò ní gbogbo wa ìmọ̀ mú wọn jẹ́ni tó ṣe é kékeré fún èèyàn mára gbogbo wa. nítorí pé bọ́ bá rọrùn ní èyí lè sùkà mẹtálíkì ẹ ti wà fún ẹjọ́ bá lóyún kò sí ẹkọ rí bẹ́ẹ̀ torí láti dáná lè fẹ́ra hàtà lọ́fẹ́kọ́ mẹ́mà lọ́fẹ́kọ́ iná kò gbé kó wọ́n tán pàápàá jùlọ ẹ̀dùn ànáwó rẹ̀ lójú ọ̀nà náà pàápàá jùlọ ẹ̀dùn náà wọlé láti ran àwọn aláìsàn. pàápàá jùlọ ẹni tí ọba fẹ́ rẹ̀ ní kí ń sunkún láì jẹ́ kó rẹ̀ lẹ́kùn eléyìí ò ní gbogbo rẹ̀ ọ̀sán wà máa rẹ̀ kàkà bẹ́ẹ̀ gan yóò máa pọ̀ sí i olówó kan ní Saudi Arabia wọ́n fi ní ọ̀rọ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ náà ní nàìjíríà owó tó fi sílẹ̀ ike kọ́ọ̀rùn ti fi sí ọlọ́run nínú Saudi àti káàkiri àgbáyé ọlọ́ni two billion riyal two billion riyal. attempted by 40, 80 billion naira tó tó bọ́jẹ́ ti ìdajì áfíríkà bí ọ̀fẹ́ ìlú èèyàn kan kó kalẹ̀. àwọn ọmọ rẹ̀ pariwo ìwádìí olùsọ̀dá tẹ̀rọ pé tí wọ́n bá bẹ́ẹ̀ dé ìrìn àárín ìyàwó àtọmọ́mọ́ ìnáwó àmúhálòkùn wà áwòlálòkùn fìtìnà ìnàmínà zọ́ọ̀dì wà áwòlálòkùn. عدوا لكم فاحذروهم ọlọ́run ló wú àtàwọn ọmọ yìí dínà ní ẹ àwọn ọ̀tá tó ń bẹ fún inú ìyàwó àtọ̀mọ́ àwọn ọmọ adúró adúró yìí bàbá wa ní éèdù ní lẹ́gbẹ̀ẹ́ dáhùn sí àwọn òṣìṣẹ́ dára tó hàn án tani fẹ́ kó wọ́n pọ̀ sí gbogbo aláǹdáwọ́. ọ̀nà tí òfin pọ̀ sínú ìkẹ́ máa ń na sójú ọ̀nà lọ. ẹ̀ka sọ̀rọ̀ àtàkọ́ tó bá wà wá lé yín tó tẹ̀ ní wá torí pé kó tó tán ọlọ́run kò ti fi àyè ní iye rẹ̀ tó lọ́kọ̀ fún ọ. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء àpèjúwe àwọn ẹni tí wọ́n náwó wọn sójú ọ̀nà lọ ó dàbí àpèjúwe wóró bàbà kan wóró alikama kan wíjọ wóró rẹ kan wóró àgbàdo kan ìgbà tá a gbé sínú ẹ̀pẹ̀ àǹbàtà sàbàtà náà bìlà òun wá yọ kùkù méje. في كل سنبلة ní àtò àbá irú ọkà kan tá a gbìn irú rẹsì kan tá a gbìn irú alikama kan tá a gbìn ọrùn ayé ọgọ́rùn ọgọ́rùn lọ́nà méje lọ́nà ọgọ́rùn méje kí ló fi ọgọ́rùn méje ẹyọ kan wọ́n mú ọrùn yìí fún mi yẹ jẹ́ ọlọ́run náà ń ṣe ìlọ́pàá ìdí ìfẹ́ tó bá tó kù jù bẹ́ẹ̀ lọ torí ẹwà ń tó rẹ wá tán ẹni tó wà ní ọfíìsì orí ńlá tó wà tó tó ẹni tó tẹ ẹni wá torí ó ti tó ọmọ pọ bàjẹ́. àti ẹ ti dán kankan wò báyìí òun náà la ẹ ti dán kankan mi wò báyìí òun náà ti ka lawọ káwá wò wò bá ti comparison bẹ́ẹ̀ á fi òun ló gbé jù èwo ló kó èwo lọ èwo là dánù èwo lórí rè torí láti orí nínà ìtọ́jọ́ rẹ̀ kùdìẹ̀ kùdìẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kùdìẹ̀ káàdì ògbéyàwó lé ọlọ́run ṣe tú láti lórí ẹ̀kọ́ náà wọlé lórí kò sínú pé dákùn máa dàánù rẹ̀ máa rẹ̀. wájib ọ̀ràn yìí nínú òfin ṣẹ̀ríà ẹni tó bá gbéyàwó tó bá kùnà láti lè gàrí rẹ̀ ìsìláàmù gbà kó kà tó wọn ká. eléyẹn tọ́kọ́ pẹ̀lú ẹ̀rín lẹ́rìn bí nàkàkọ́ bẹ́ẹ̀ wọ́n pè ní á tún wọn ká torí kọ́kọ́ ó kùnà láti bọ̀ yàwó. èèyàn mélòó ni náwó ní ìsìn? ẹ̀rọ̀kí wọn àtẹ̀fẹ́ fẹ́ àwọ̀ ẹ bèrè pé ṣé o ti fẹ́ lápá iṣẹ́ wò lọ kọ́ sóhun ìní àbí méjì àbọ̀dà lọ́mọ lọ rà wálé pé bàbá nù àbí yà ṣé ìyá ní béèrè lọ́dọ̀ bàbá yà ní bàbá ní béèrè lọ́dọ̀ yà bàbá ní béèrè lọ́dọ̀ yà àwọn olùdíjà ọ̀rẹ́ yẹn ní. kéèyàn ọmọ ìfi ọ̀ràn ẹ̀yàn lọ́nà ṣe lórí òun kíkún ọgbọ́ ìyàwó Ànábì sallallahu alaihi wasallam wọn wá sọ pé òkèlè tó ọba tí ìyàwó rẹ oúnjẹ tí rẹ bá jẹ náà àwọn ọmọ wa wọn lórí ọ̀ràn ẹ̀yàn ntọ́mọ ntọ́mọ ẹ̀wù tọ́mọ ibi tọ́mọ ọ̀ràn ẹ̀yàn èyí bẹ́ẹ̀ tọmọkùnrin ó fi bàlágà títí tọmọkùnrin ó fi lọlé ọkọ ọ̀ràn ẹ̀ èèyàn mélòó ni tuntun lé yìí torí pé àwọn ọmọ mọ́mọ́ ti di bàbá bàbá lọ́pọ̀lọpọ̀ òní àwọn gba òkò tó ń di bàbá wọ́n gbé yẹ ìwọ̀ fún un ìyá ni ọ̀nà wọn sùkú ìyá ni gba ẹ̀yọ ọ̀nà ìyá ni tọ́jú ọ̀nà ìyá ni ṣe gbogbo ẹ̀ bàbá ń kàn jẹ́ bàbá mi wọ́n rẹ̀ ṣe kíá àdírẹ́sì gbogbo eléyìí àbúrò yẹn tẹ́lẹ̀ tí ọ̀nà owó tẹ́lẹ̀ ọ̀nà yẹn náà nà nàbílà nàbí nàbílà ló pè dáyà sọ ní. bákan náà zakia tó lọ sí lọ́nà yẹn lórí ọ̀yẹ́ mélòó ní yọ ọmọ èèyàn mélòó ní yọ ọmọ. Gbàdúrà lọ́wọ́ gbàdúrà lọ́wọ́ sáwọn mímú ìṣàlọ́ bóyá tá a bá kéde ìdí sáwọn èèyàn bá yọ ìgbàgbọ́ ẹ̀ dà lakin ó kọ́ ọ̀hún sí wọnú dictionary kò sẹ́ńtì bí ọlá gbòdì ilà ọmọ rọ́ọ̀kìmọ̀ lọ ọ̀bẹ̀sọ̀lọ̀ bá dà igbe ya n'ebe ayọ zaka ìyá jẹ nìkan ha zaka àbí kàkà tó hàn án lọ sọdọ àlẹ ẹ mọ̀ pé ara ẹ̀ ní wa lórí náà ń pè Islam kátàkì ọ̀rọ̀ náà ẹ̀ bẹ́sẹ̀ torí ti ilé gbogbo eléyà gbọ́dọ̀ mójútó àmàna ńlá ni àmàna ńlá ni ẹni tó sùn lẹni tó yó tí alábàágbé rẹ̀ ti sùn lébi ìmáàlú rẹ̀ gbé ìmáàlú rẹ̀ gbọ́dọ̀ láti fi fẹ́ mọ̀ kó sùn lébi fẹ́ wọn pé gbàtà sí ilẹ̀kùn àbáwọlé méjì àti ti méjọ àbí bẹ́ẹ̀ kọ́ àti wọ́n á ti wọ́n ti pè pálọ̀ lọ lẹ́yìn rẹ̀ ló tó a san bẹ́ẹ̀dúrún lọ. Ẹ̀rọ abẹ́ oṣù lè di káwọn àmọ̀ sóyè ẹ̀ka lọ. Àwọn adúláwọ̀ rẹ̀ yẹtẹ̀ kọ̀kọ́dù Nàìjíríà. Wọ́n máa ń bí ìdáhùn alábàgbé, abalágbádá ń bọ̀, ìdáhùn alábàgbádá àwọn obìnrin ọmọ ìbìlà àwọn ìbìlà náà àwọn ọkùnrin ọmọ ìbìlà pé abalagbada pọ̀ fún obìnrin náà béèrè pé abalagbada pọ̀ tuntun kò sẹ́ni tí fẹ́ ká burú sálábàgbé o kálukú ṣe tán láti ran alábàgbé rẹ̀ lọ́wọ́ gbogbo àwọn tó ń yẹ kàmúra kàmúra kàmúra jẹ wa ẹ wà ní ẹnu lọ́fẹ̀ẹ́ láì fẹ́ gbé àti sẹ́ẹ̀ ọ̀rẹ́ sọ̀rọ̀. حتى تنفقوا مما تحبون àwọn kan sọ fún àwọn olówó náà gbogbo ọ̀rọ̀ bá wí àwọn fi fa àwọn òbí lò ó tẹ̀ táwọn fi dẹ́sí wa ìnirú èèyàn méjì ní gbére ẹnìkan ọlọ́ọ̀lẹ́ wọ́n kó gbàdé fún wọ́n ti pélékélé fún wọ́n ti gbàdé wọ́n ti wọ́n ti di ẹja gbígbẹ́ fún wọ́n ti di gbogbo ẹ̀ fún wọ́n apá àti ẹ̀sìn ọlọ́ka rẹ̀ ìlú ìkúnná subhana allah kọ lẹ́ni tó fún un ẹ̀sìn jọ ṣe yàrá wọ́n ti mọ̀ pé kí wọ́n mọ ọ̀fẹ́ràn rẹ̀ ló fi ti sínú lọ́kà lọ́dẹ abẹ́ ṣé wọ́n kọ́ ẹ kó gé ọ̀rẹ́ mi ò àti tẹ̀bà ọ̀rẹ́ ara jẹ àbẹ̀ ẹ̀kọ́ ni kíkẹ́ tọ̀ ẹja tó wà mẹ́ èyí ní ìjọ ìgbà tó wà bá kọ̀ tẹ̀ táwọn ò lè bẹ̀rù pé a ti mọ̀ tó ojú sọ àwọn ẹran tó wà nù kókó yẹn pé ọkè ni wọn kọ mú eléyìí ṣe tó tẹlẹ èrò ìtọ̀hún yẹn tó ẹni tẹ́ ìjọ ń jẹun kọjá para àdúrà jẹ tó ṣe kiri kọjá para àjàjà ìwọ gan ló lẹ bàtí wọ ló lẹrun ọkọ èdè ẹni tá a wá pè àwọn àjọmọ lẹrun là àjà tó ń kẹ́kọ̀ọ́ mímọ̀ tó ìgbóhùn yẹn dẹ̀ máa bóyá wọn ló ti jẹ́ kọ́ ọ kí wọn lórí bá ẹni tó ná ní tó nífẹ̀ẹ́ sí wọn kàn án rẹ ẹlòmíín wà pẹ̀lú rẹ tó ti bẹ̀rẹ̀ sí ní pé ẹ̀wù kan ló ní àwọn èèyàn wà bẹ́ẹ̀ lọ́wọ́ wà láì tó ti fi gbà ẹ̀wù kan ìwọ fún ọmọ ṣe àwọn ìtẹ̀wá ọ̀la ọ̀pọ̀lọpọ̀ ìrọ̀ ọ̀dù ọ̀rẹ́ àpàtì mi ní ní ìjọba wúwo fẹ́ẹ̀sì mi ó mú ìjọba wúwo ẹ̀ gbọ́dọ̀ ní ọmọ àdéhùn rẹ̀ tó sẹ́kù. والله ló lè má ọ̀rọ̀ ló lè má dìbò kàn tó nàrà jẹ́ ní tọ́mọ ara o ìjọba لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. هو عبد الرحمن بن عوف رضي الله عنه. بس تنتهي تنالوا المدينه. النبي صلى الله عليه وسلم لينكي gbogbo ẹ̀sọ́ wa láti maka mẹ́rin kanú ara àmàdé nàfẹ́ ìjọmọ̀yà ìjọmọ̀yà ìjọmọ̀yà níbi ẹnu. tọ́ nígbà tí wọ́n tọ́lé màá ní sùúrù àti òfin láyé nínú àkàtọ̀ fún àti ẹ̀yìn ìgbàlẹ̀ àti ìgbìmọ̀ ìfẹ́ ìgbọ̀lẹ̀ lẹ́fẹ̀ẹ́ ẹnì kan ò ní jẹ́ tó gbàgbọ́ lódodo nígbàgbọ́ tó gbé tí wọ́n ti kótó ní pé ń fẹ́ fọ́mọ̀lá èyí tí wọ́n léèkì rẹ̀ pẹ̀lú àbúrò náà ó ní torí alihamudulilayi olówó máa dá owó òbí méjì kókó dájú mo sì níyàwó méjì máa pọ̀ kálẹ̀ tó bá ti fẹ́ ìdá tó parí tí wọ́n fẹ́ subhanallah ó tún dé bẹ́ẹ̀ àmọ́ àbúrò náà bẹ̀rẹ̀ àwọ̀ ha wọ́n dàbí ẹni lánàá bẹ́ẹ̀ tó wá gbérò àwọn ìyá yìí fẹ́ yóò gbàdúrà àgbà ẹni tí wọ́n máa jẹ lòdì rí báyìí kọlọ́nà wọn bó fi oore sí owó rẹ̀ yóò sì fi ìbùkún sí ìyàwó rẹ̀ ní ìmíjì kankan ní gbogbo ọjọ́ ọ̀tọ̀ náwó sí ẹ̀kọ́ náà jà àjù ẹ̀sì ọ̀nà ọjà àjù síbẹ̀ làwọn tẹ̀wọ̀n káwa dáhùn ọjọ́ níbi àtàlẹ́kùn ọjà yìí tó ló bá pọ̀ títì àbí ẹ̀kọ́ ni ó ní ọlọ́ọ̀jà níbi ẹ̀sìn mọ́ ó sì wá lọ ọjà ó wá sí ọ̀kan nínú àwọn àgbà olówó nínú àwọn tàbí àlejò Muhammad sallallahu alaihi wasallam débi tí ń gbà tó fẹ́yàwó góòlù tútù fún yàwó ní kọ́dà òkúta góòlù tútù ló fún yàwó kọ́dà torí délé táwọn torí pé ọlọ́ọ̀ni láti sọ náà àti àtúntò mi máa ti fi kú káwá sọ̀rọ̀ alẹ̀ gbogbo tí wọ́n mọ fáwa ni káwọ́ mọ fẹ́ẹ́ nìkan ìwọ lọ sí nígbà tí àná lè fi ra ọba àwọn náà wí náà ètò ẹnìkan lọ́ba wí gbogbo alọ́jọ́ bá wí gbogbo apáta lẹ́ńtẹ̀ náà lè fi ra alayhi salam èyí wọ́n dá pè ní kíni Isra'il nípa pé ànábì Yaqub alayhi salam gẹ́gẹ́ bá ti sàlàyé lọ́pọ̀lọpọ̀ wípò ní bàbá ńlá fún àwọn ọmọ Israẹli ọ̀pọ̀lọpọ̀ tó ti ṣe níbi ìdí ayé rẹ̀ ó lapa nínú táwọn náà padà sí nínú ìdí ayé rẹ̀ táwọn ọmọ Israẹli Yaqub. عليه السلام وسع عليه ثم توسع عليه ọpẹpẹpẹ kòtòlì kọgbàdà àárín ìgbà tí wọn ń ta rẹ ìlú wa ń tẹlé ní kíké tí ọlọ́run wa máa fi lè fóun lálàáfíà òun tó ní tiẹ̀ nǹkan báyìí wọn kò sì ní mú nǹkan báyìí ọ̀sọ̀ ẹni àlàyé àti sísáájú ní dàgbé ní ànínàbẹ ọlọ́run tuntun lára jọ gbígbá nùbí ọgbà nù gbogbo mú lè rí fẹ ó sì mú lè rí fẹ títí dọjọ́ nítorí òun ní jẹ mọ nítorí òun ní mu náà kò jẹ mọ gbogbo náà apá kan nínú àwọn olùmọ̀ nípa tẹ̀síì wọn ní tó tẹ̀lé ní ibi ìgbà tó ń ta rẹ̀ òtàdéjì kò ní jẹ kankan mọ́ àbọ̀ òun ní mọ̀ kankan mọ́ bí ọ̀gá jẹ́ ti àwọn tí ń ṣètọ́jú rẹ̀ tí wọ́n sọ wọn pé tọ́ àárẹ̀ tó fi ọjọ́ pẹ́pẹ́pẹ́ kó tó di wípé ọ̀la làbíà ìmọ̀ràn jà wọn pé ọ̀gbọ́dọ̀ ló ń jẹ nǹkan báyìí mọ́ oṣù gbọ́dọ̀ mọ́ nǹkan báyìí mọ́ nítorí ti bẹ́ẹ̀ àárẹ̀ tó fi padà dípò fi ìmọ̀ràn àwọn ẹni tí ń ṣe ìtọ́jú rẹ̀ kó fi ṣe wà ó ló ń ṣe làwọn kan ti dé wọ̀ làwọn kan ti dé wọ̀ tó ti ṣe àdínlẹ̀ gbogbo àti jẹ́ ọlọ́run كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك فأولئك هم الظالمون ولكن كل الطعام كان حلا لبني إسرائيل دخول جفتها lójú jẹ́ tọ̀rí fáwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ gbogbo oúnjẹ dáadẹ́ pátá lójú jẹ́ tọ̀rí fáwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ pọ̀pọ̀ àrùn ó sì lè kọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ni sọ̀rọ̀ oúnjẹ tọ́lọ̀ wọn bá sọ bí ọ̀ka nìkan mú gbogbo nǹkan jíjẹ gbogbo nǹkan mú iná ló ti jẹ́ tọ̀rí. فهم رابحين إلا ما حرم إسرائيل على نفسه يتصل في إسرائيل تصل وقرا يتصل في النبي يعقوب عليه السلام تصل وقرا نقاو من قبل أن تنزل التوراة síwájú kọ́lọ̀ tó sọ àtàwọ̀rá kalẹ̀ ó ti ti àwọn kankan léwọ̀ fúnra rẹ̀ síwájú kọ́lọ̀ tó sọ àtàwọ̀rá kalẹ̀. قل فاتوا بالتوراة فاتلوها صفوة إلى النبي محمد صلى الله عليه وآله وسلم صفوة ومسلمين تجوا إلى القيامة لكي يجي التوراة فاتلوها إن كتبوا إن صادقين كما جلوس àkọ́kọ́ ní kí gbogbo oúnjẹ tó ti dé tọ̀ fún wa tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí àárẹ̀ ti ànẹ́bí àkóbá rẹ̀ ti ṣẹlẹ̀ òun fúnra ara jíjẹ àwọn kankan léèwọ̀ fúnra ara rẹ̀ ẹran ràkúnmí àti mílíkì ràkúnmí. torí bí àtúnbí àkókò àlékì tẹ́lẹ̀ wọ́n ní sàhárà ní gbé. ràkúnmí ní bẹ́ẹ̀bẹ̀ ẹran ràkúnmí wọ́n máa ń jẹ mílíkì ràkúnmí wọ́n máa ń mu. ọwọ́ pépépépé kọ̀ lálàáfíà kò tètè rí wọ́n tàn. eléyìí wá mú sọ ike tí ọlọ́run bá bá fi lè fún lálàáfíà o òògùn o òun ò tún jẹ́ ara fún mímọ́ o òun ò sì mú mílíkì rà fún mímọ́ o ń tẹ̀lé igbó òun jẹ́ mọ́ òun ò sì mú mílíkì rẹ̀ mọ́ àbí bá sì jẹ́ kí à ń tọ́jú rẹ̀ àwọn eléwu dọ́kítọ̀ àwọn ni wọ́n fún márùn-ún pé tí ọba fẹ́ kí ara yóò padà ọgbọ́dọ̀ jẹ́ ara fún mímọ́ kó o ti gbọ́dọ̀ mú mílíkì rà fún mímọ́ ọlọ́run kọ́ ló ṣe ẹran ràkúnmílẹ̀ wọ̀ fún kì í ṣe ọlọ́run ọba wa ló ṣe mílíkì ràkúnmílẹ̀ wọ̀ òun múra ara ló ṣe lé wọ̀ múra rẹ̀ ọlọ́run ọba sọ̀rọ̀ jẹ́ irọ́ lè wọnú ẹ̀ kò lè wọnú ẹ̀ láéláé ọlọ́run ọba ní àwa kọ́la ṣe lé wọ̀ fún òun ló ṣe lé wọ̀ fúnra rẹ̀ ṣe lé wọ̀ ló ṣe lé wọ̀ òun ló ti lé ìwọ̀ fúnra rẹ̀ kìí sàwọn la ti lé ìwọ̀ ǹjẹ́ tó bá dé bẹ́ẹ̀ kí wọ́n á ní kí ni tuntun sẹ́wọ̀ ìdí sọ̀rọ̀ ti sọ pé òun ló ti lé ìwọ̀ fúnra rẹ̀ òní bí ọlọ́run bá wá kọ́ ló ti lé fún àwọn ọmọ ìsírẹ́lì ń parọ́ ike ọlọ́run ló ti lé fáwọn àti kálàyé rẹ̀ mẹ́nu sòwúrátà kọ́nà ló ṣe rà fún mi léèwọ̀ ní jíjẹ léèwọ̀ fáwọn ọlọ́run ló ṣe mílíkì rẹ̀ mímu léèwọ̀ fáwọn ọlọ́run ti sọ yìí pé gbogbo ẹ̀ náà láti lẹ́tọ̀ fáwọn náà yàtọ̀ sí sí àkóbá rẹ̀ ìṣẹ̀lá fúnra rẹ̀ ìgbà tí àkóbá ti fúnra rẹ̀ àwọn ọmọ náà kà fún pé ìlànà táwọn ní káwọn náà wọn máa jẹ ní bàbá ńlá àwọn ìjẹ ọlọ́run sì bá wọn fọwọ́ sí pétọ̀ àdẹ́kọ̀dé wọ̀ ẹ̀rọ pé ìpìlẹ̀ bó ti ṣẹlẹ̀ lọ́dọ̀ sọ fún wa yìí ìgbà tó jẹ́ pé bàbá ńlá ẹ̀ ní jẹ́ ó ti rí ìwọ̀ fúnra rẹ̀ ẹ̀yìn sì kà fún pétọ̀ ìlànà àmàlùmọ́ọ̀nù àdẹ́kẹ́ nìkan ọ̀dọ̀ nínú tòwúrátà ọlọ́run ti sọ ọlọ́run sọ ní tòwúrátà sọ́nà ló ti léwọ̀ láti filẹ̀ kí sọ́nà ló ti léwọ̀ láti filẹ̀ torí délé من قبل أن تنزل التوراة أي في إسرائيل النبي يعقوب عليه السلام طبعا تدي وقل على سواء التوراة وقصة التوراة قل فاتوا بالتوراة تبدا بيرون صفوا الى النبي محمد صلى الله عليه وسلم ومسلمين صفوا تكون بالتوراة فاتلوها اسعى إن كنتم صادقين افي بتوع نوا يكون ما له بروبلم لكم افي بتوع نوا يكون ما له بروبلم لكم الامام القرطبي وان يا معلم من معالم النبوة أم مثاني إمام الجدال نبي النبي محمد صلى الله عليه وسلم ẹ̀kọ́ fún kó gbogbo mẹ́jọ̀ọ́ láìláì jọ láìláì kó tó dọ̀la ó mú wá ní tọ́lọ̀ ti di ara rà fún mi lè wọ̀ fún àti bí tó ti ṣe mílíkì rẹ̀ lè wọ̀ fún ọ ní rí mu wá láti ẹ̀wọ̀n ìkó yín. tọ́ wọ́n ní àyà ọ̀sọ̀kalẹ̀ ní ìgbà tí àwọn kan nínú àwọn ọmọ Israẹli àwọn Yahudi tí wọ́n bá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa wọn làwọn fẹẹ fi anabi sọlá àtúnà láwọn béèrè mẹ́ta kan àwọn sì ń fẹ́ kí anabi sọlá àtúnà kọ dáhùn pẹ̀lú tọwọ wọn bá bá sọ kalẹ̀ náà anabi sọlá àtúnà eléyìí túmọ̀ sí pé ẹ̀kọ́ bẹ́ẹ̀ lè mùsùlùmí tí ọba náà ló bá yẹn fún wa táwọn ẹbí ìtẹlẹsẹ náà táwọn náà ní kíra lọ́dọ̀ ó fẹ́ kó ti fún wa kí kíra padà ṣe máa fẹ́ ṣe ìwádìí kankan nípa ìsìn lọ́dọ̀ rẹ̀ má lè wọ́n gbọ́ tí wọ́n gbé wá wọ́n láwọn fẹ́ mọ̀ nǹkan báyìí báyìí báyìí báyìí tí wọ́n bá nà kọ́ sàlàyé fún wọn mẹ́nu sí islam fẹ́ nítorí pé ńgbà mi wọn ò máa ní tàbá ti fàyè fún wọn máa lẹ ó sì tó gba islam ní wọn gba islam àmọ́ tàbá ti ní lóòó ẹ ní ìdíkà ìsúlẹ̀ fún yín ọmọ nánà fún yín tẹ́lẹ̀ tẹ́lá ti náà kọjá gbọ́dọ̀ ẹni tó ń pọ̀ tí ọkọ̀ ti gbọ́ tí ó fi gbà. wọ́n wá bàlẹ̀ sọ wà sílẹ̀ wọ́n láwọn ní àwọn àbíyè mẹ́ta kan àwọn ti fi pọ̀ náà pẹ̀lú tọ́nà wọn bá ń sọ̀kalẹ̀ fún un. ànábìyọ̀ sọ̀rọ̀ sílẹ̀ wọ́n ti dáhùn àdéhùn náà bẹ̀rẹ̀. àtẹ̀rẹ̀mẹ̀dẹ́ ìmọ̀ apákan náà ọ̀dùnmọ́ ló gbórí jù apákan náà lọ́rọ̀ wà nípa ọ̀nà tó bá wá. Ànábì sallallahu alaihi wa sallam àwọn náà adá méje lọ́sọ̀. Wọ́n ní àwọn fi ọlọ́ọ̀tọ́ tó tó sọ̀rọ̀ àjà. Àwọn fi ń sọ̀rọ̀ lọ́dọ̀ yìí pé táwọn bá dáhùn àwọn béèrè kẹ̀kẹ́ sí Pẹ̀lú tọ́lọ̀ sọ̀kalẹ̀. Ẹ̀yin náà bá wọn dá méje mú yìí tẹ́ bá rí kóòtù wọn làwọn gbà bẹ. tó ẹ bẹ̀rẹ̀ ìrà àkọ́kọ́ wọn ní ayé ọ̀hánmi harrama israhílù alẹ́ sọ fún wa ó jẹ wo ní anabi àkókò tẹ̀lé wọ̀ fúnra rẹ̀ sọ pé náà ó dùn àbí ẹ̀kọ́ tọ̀ ẹ̀ ti nígbà tí náà ò tí ì mà tó fi pera rẹ̀ láàtàn ẹ̀ mọ̀ ká kiri oṣù ní ìsìnkú àti àwọn àjọ ti tọ̀ wọ́n ní ọ̀rọ̀ béèrè kan ẹ máa béèrè ẹ ti béèrè alákọ̀ọ́ ẹ dá àwọn tọ́wọ́ ẹ má kéjì wa ó ti ṣe kéjì ẹ dá àwọn onímọ̀ ẹ má kẹta wa wọ́n á fún wa àní sí ẹ ní ìbéèrè nífẹ̀ẹ́ àtúntà òbí owó ìta ní náà gbà àbùkù lẹ́kọ̀ọ́ torí ó ti dájú pé ẹ fẹ́ máa bá àmà bá àmà. Gbàdúrà ìyọ̀sọ̀kọ̀ bá àdéhùn àìsàn náà wọ́n ló ń yẹ wò sẹ́wọ́n káwọn ilé ìsìn máa ti ń béèrè ba rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ìdáwó ó ń jẹ wọ́n ní israel ìdílé wọ̀ fún ara anábẹ́ tó àti náà wọ́n dáhùn wọ́n ní ẹran ràkúnmí àti mílkì ràkúnmí. ẹ̀rí nǹkan mẹ́rin dáhùn pé wọ́n ní sí ìdí ìdáhùn wa tó bá ti dé bí tó sì jẹ tọ́lọ̀ sọ̀kalẹ̀ ẹgbà ìgbà ìwà. tó kí ló dé tí ọkùnrin bá bóbìnrin lò tọ́mọ máa ń ya ọkùnrin àbí tí máa di obìnrin kí ló fà akẹ́kọ̀ọ́ dáhùn. alẹ́ sọ̀rọ̀ wá àdúgbò lọ́wọ́ ní ti mọ́ wípé omi ọkùnrin tí máa dọ̀mọ́ omi funfun tó kí ni nígbà tí orí obìnrin tó sì jẹ́ omi aláwọ̀ yéyí tí òkú tó tọkùnrin ìgbà tí ọkùnrin tó bá ní àjọṣepọ̀ pẹ̀lú obìnrin tí omi tọkùnrin tó bá lékè tóbìnrin ọmọ tọkùnrin yóò sì sì wà fìjọ bàbá rẹ̀ tí omi tóbìnrin tó bá lékè omi tọkùnrin ọmọ ìyá obìnrin yóò sì fi wà jọ ìyá rẹ̀ wọn ni bẹ́ẹ̀ ẹlẹ́kẹta kò sí ànábì kan àyà àtúkọ́jẹ́ yìí pé ó ní ẹni tiẹ̀ nínú àwọn màláìka kálẹ́ni tiẹ̀ nínú àwọn màláìka ànábì sallallahu alaihi wasallam wọ́n ní mọ̀lẹ́kà ti búrè mi òun náà gbogbo àwọn ànábì ọlọ́tọ́ lọ́ra wọn ọ̀ tọ́ba ti ẹ̀jẹ̀ lómi ìdòwò ní àwọn mọ̀lẹ́kà ni àwa pọ̀ ọ̀gbọ́ nítorí fẹ́ قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله صفوة pé gbogbo ẹni tó bá gbé ọ̀tá fún mọ̀lẹ́kà dìbìrì òun gàǹgà lọ́lọ́ọ̀ni sọ̀tọ̀ àgùránì kalẹ̀ sórí ọkàn rẹ pẹ̀lú ìyọ̀dọ̀ lọ. tó náà lọ́nà tó a sọ àyàfó tó tẹ̀lé kalẹ̀ pé mẹ́ǹkánà àdúgbòléláàlì wàmẹ́lẹ́kẹ́tìhì wàrúsùlẹ̀hì wàjẹ̀bẹ̀rìlà wàmíkàn lẹ́yìn náà lọ́ àdúgbòléláàlì gbogbo ẹni tó bá jẹ́ àtàwọn mọlẹ́kà àtàwọn òṣìṣẹ́ àti mọlẹ́kà tìbìrì àti mẹ́ta èè dájúdájú ọlọ́run ọba ọ̀tá nìkan. ẹ wo bí wọ́n ti dàgbà lọ́rùn mọ́jẹ̀mú tí wọ́n dá wọn fẹ́ pè tó ọlọ́run ọba wọn ọmọ pípé wọn ń jà nínú àyà yìí ìgbà tí wọ́n sọ fún wọn pé ràfúnmi nì àti mílíkì ràfúnmi ẹni tí anabi yakuba tó ti lé wọ fúnra rẹ̀ wọn yẹ gbèsè wa ní tọwúrọ àtà tó wọn parọ́ tó wọn parọ́ mọlọ mẹ ẹtọ parọ́ mọlọ tó lè lè parọ́ mẹ tẹtọ ní Ọlọ́run tó parọ́ mọlọ tó ní pé yẹn kúrọ wọn parọ́ mọlọ tó wọn á ní sọkọ ní tó máa ti nàgbà tó ní mọlẹkà tó lè ní máa mú sẹ tó wọn ti sọ fún kúrọ torí di eléyìí tọ́lá ọba wa ti àwọn ọlọ kẹ ẹ má parọ́ tẹ ẹ bá dé lòdòdó ẹ gbé sòrò àdá wa ẹ sàkárí ibi tọ́ wa. lóòótọ́ ọmọ israẹli tẹ ẹni ọ̀daràn ni wọn àwọn ọ̀daràn pọ̀ nù wọn. ọlọ́ọ̀dẹ bẹ̀bẹ̀ bọ́ọ̀lù mi bẹ̀bẹ̀ bọ́ọ̀lù mi mi lẹ́dí àhánú حرمنا عليهم طيبات وحلت لهم لا تعرف سوى أو كسرت سرت سرت ذات السلة وما سلي وما gẹ́gẹ́ bí tó gbogbo ẹran tọ́ọ̀nù abátidé wà lára rẹ̀ gbọ́dọ̀ jẹ́. ẹ mọ̀ pé ẹran tí wọ́n jẹ kéde pé ìgbà tọ́ra wà ń bẹ kọ́ra kù lò bẹ́ẹ̀ nígbà tẹ pẹrẹ tẹ tẹ táyẹn rẹ ẹ kọ́ra ni lára àwọn ẹgbẹ́ gbogbo lè wọ́n dànù. ṣàkóso gbé débẹ̀ ọlọ́run látàrí àwọn àbòsí wọn ló fi ṣe bẹ́ẹ̀ fún un. torí ìdí eléyìí ìdọ́gba sí ọlọ́run ti sọ àyà kalẹ̀ níbi ọlọ́run fẹ́ já wọn lọ òpùrọ́ ni wọ́n ọlọ́run ti fẹ́ já wọn lọ. tó wọ́n nígbà tí àkókò ṣe lẹ́yìn bí ìwọ̀ fúnra rẹ̀ tó ló gbìyànjú ni àbọ̀nà ló ní kó ṣe bẹ́ẹ̀ lẹ́sẹ̀ àyà àwa kò ló ṣe lé ìwọ̀ fúnra rẹ̀ ó sì lè jẹ́ kó gbìyànjú ó sì lè jẹ́ kó lọ́ọ́ lọ́ọ́ ló ṣe bẹ́ẹ̀ torí kí táwọn àtẹ́gbẹ́ ọlọ́run òdodo táwọn àmẹ́bí ọlọ́ọ̀bá lálẹ́ àlá wọn òdodo. gẹ́gẹ́ bó ti jẹ́ pé ànábì wa sọ̀lọ́ náà alaihi wa ní sallam òun náà ó sì nǹkan tọ́lọ̀ sí léèwọ̀ léèwọ̀ fúnra rẹ̀ kọ́lọ̀ ó ti wá bí à. ما دمت يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضاة أزواجك ìrìn ànábì tó bá rí sílẹ̀ kí ló dé náà ṣe ń tọ́nà òsè léèwọ̀ fún ọ léèwọ̀ fúnra rẹ̀ ọ̀hún ayọ̀ náà àwọn ìyàwó rẹ̀ àbí. ìrìkọ́ níbi ọ̀sán bá rí wa rí sílẹ̀ ìgbà tí àìsà àti fàṣọ́tò ọ̀bí ọlọ́run àgbọ̀nà wọ́n dé sí irú tó mi máa dá. ìpè bàtà mi ti bá ẹrúbìnrin rẹ̀ lájọṣepọ̀ tọ́lọ́lọ́ ti lẹ́tọ̀ọ́ fún yẹn tó bá lẹ́rúbìnrin wọn bá tọ́ bọ́ọ̀rùn gbogbo ẹ̀tọ́ nìkan ẹrúbìnrin rẹ̀ Maria àtọ̀fẹ́yà ọba lájọṣepọ̀ so Aisha àti Hafsa owó amú wọn kò lóru láti láti súnmọ́ kọ́sọ́kọ́sọ́ kan rẹ̀ tọ́ ànábìbá ọba wa wọ́n ti máa lọ kí àwọn ìyàwó wọn nígbà tí wọ́n lọ lọ́dọ̀ wọn sọ eléyìí tí wọ́n ti gbẹ tó bá ní ìyàwó kan òfin ọlọ́run láàrin gbà láti lọ ní ìṣòwò àìsílẹ̀ ọ̀dà lórí wípé ètò kékeré kò sí wà nílé ẹnìkan lónìí ọ̀hán ní kàn sí ẹnìkejì bọ́ sálámà yìí gbàlẹ́ ìṣòwò àìsílẹ̀ wọn ni máa ń fún máa sálámà sí gbogbo àwọn ìyàwó rẹ̀ lẹ́yìn àwọ̀ yóò sálámà sí wọn yóò fún wọn lẹ́yìn àwọ̀ tó a ti lẹ́yìn mọ́tòrì tó bá ti wọlé ibi tó wà kò sí ní kàkẹ́ lómi mọ́. tọ́ anábìsọ̀rọ̀ bá ti náà wá lọ sílé Hafsa ọba gbé ẹnì súnmọ́ ìpín kankan rùn lára anábìsọ̀rọ̀ bá ti anábìsọ̀rọ̀ àkókò ìlà kápẹ́ kankan rùn làwọn kékeré yàtọ̀ sẹ́lẹ̀ mi ní ọ̀gbọ́n náà owó làwọn ó ti kọ́ ọdún tó sùn kan sọ̀tùmọ́ nàbì tiwa sallallahu alaihi wasallam ó kú nira kápẹ́ ìkànnì lànà sallallahu alaihi wasallam náà àlàfẹ́ ti tiwa lọ. àyè ìjà sọ pé yàrá ìgbà tí ló àkọ́kọ́ tí ma kọ́kọ́ tẹ̀lé pé ó mú papò. ìdílé nìkan tó ti kọ́ ọmọ pápò wò tọ́mọ ẹ̀ bí ànábì sallallahu alaihi wasallam. tuntun bá fi gbó eyín tó fi gbó inú àti eyín yóò fi gbó ànábì náà ní ẹ̀wò tí àwọn obìnrin wọn á ní kankan rùn tó hamsọ òun náà ló fáwọn ẹbí lórí jẹ wọn sì mọ fáwọn ẹbí fẹ́ràn òun ah, ẹni wàá ti ní ọrùn ó yin ni wọn jẹ ọdọ adé pé èmi tó yin mọláyé ìwọ ni wọn ti lọ rí àìsàn òun náà ti ní nǹkan kan rùn wọn á ní ọrùn torí tọ́ lọ ṣé èsì òyìn ẹni tí ọmọ sára lẹ́nu ìdọ́kọ̀ ọlọ́run ẹlòmíì wà ẹ̀mọ̀fẹ́ ìlú ẹ̀yọ̀ kan ń ti ń wọ̀ sọ́sẹ̀ kan ẹ̀sìn òfin tẹ̀wù láti pẹ́ lọ́rùn òògùn òògùn bẹ̀. lẹ́yìn tí wà lẹ́sìtì tó bá ti fi lẹ́gbẹ̀ẹ́ gbọ́dọ̀ tó fi mọ́tò láti ọ̀hún àti ọ̀hún. pé kí ń ó ti di nǹkan mi. bí ó sì ṣe máa ń gbé sùn lẹ́sẹ̀ ìyàwó rẹ̀ ni òun ó sì máa fẹ́ kí ìyàwó ọmọ mọ́tóní tó ní pa òní fún àgbà ọ̀rọ̀ bí ń bá wà lọ́wọ́ ó lè mọ̀ fẹ́ kí ìyàwó mi kó ní orí pé mo soge irú bí mi náà ṣe máa bẹ́ẹ̀ kó soge fún mi. tọ́ àwọn ọ̀gbọ́dà lọ́kùnrin gbà mí pé ká máa ń pa. àmọ́ bí àwọn máa mọ̀ á bóòlù ẹ̀yọ̀ ẹ̀jọ̀ ẹnu ọkùnrin sì lè máa mọ̀ ẹnu ọkùnrin kí àwọn sì sọ̀kẹ̀ ẹ̀yìn náà. Báyìí la ṣẹ́bi ọ̀sọ̀rọ̀ láàrin wa ìṣẹ̀lẹ̀ ni rọra àwọn jà Ó tún ńlọ wú mú àwọn obìnrin yìí ni wọ́n ti sọ pé kìnnì kan rùn ọ̀dà àwọn tuntun mama lọ́la ń sọ pé ayọ̀ nàbí yìí o bí wọ́n ti hàrì mọ́ àlọ́lá ọ̀rẹ́ wọ́n ànábi kí ló sọ fẹ́ ṣe tọ́lọ̀ sí lẹ́tọ̀ kan tó fẹ́ sọ ní ìwọ̀. tẹ̀bìtẹ́bì mọ̀lúmọ́tà nàdúwádì ọ̀n wáyọ̀ nù àwọn ìyàwó rẹ̀ ẹ̀tọ́ ọmọ fẹ́kù lẹ́tọ̀ láíláí ìwò ìmọ̀ o lè sọ tọ́lọ̀ sí lẹ́tọ̀ ẹ̀sọ́ pé ń fẹ́ kí àwọn orí onífọ̀jọ́ wà mọ́tíláṣí náà ó ti ra rẹ̀ ó ti ra rẹ̀ ó ti ra rẹ̀. torí ti eléyìí àyà yẹn ó fi pé ó ti ti kéèyàn gbà mí kó ṣe tí ọlọ́run ti léèwọ̀ kó ṣe lẹ́tọ̀ọ́ tọ́ba wá ti tọ́lọ̀ sí lẹ́tọ̀ọ́ léèwọ̀ kó ṣe tọ́lọ̀ sí léèwọ̀ alẹ́tọ̀ọ́ léèwọ̀ tó o bá ti tọ́lọ̀ sí lẹ́tọ̀ọ́ léèwọ̀ gbòòrò ti kóra rẹ̀ yẹ tó bá tó kóra rẹ̀ pé wàlláhi wàlláhi ó ń jẹ àmàlàmá yorùbá mọ̀ láti pọ́pùlà tó láàrin yorùbá mọ̀ kí ni ọmọ rẹ̀ jẹ pẹ̀lú ọ̀dà ó ní wàlláhi sẹ́ni tó bá ti wàlláhi yóò fi kà fà á. وفرض الله لكم tẹ̀hìlẹ́tà ẹ̀yìnà ọlọ́run ti sí lọ́nà ẹ̀sìn bẹ́ẹ̀ sì máa bọ́ nínú ìbúra tẹ́ bá ti tẹ́ bá ti búra tẹ́ bẹ́ẹ̀ òbúra tẹ́ bẹ́ẹ̀ ọkà tí wọ́n kò sùn á gbé kábẹ́ rẹ̀ yóò ṣe tán bẹ́ẹ̀ ti kọ́ fọ́ọ̀rọ̀ ti yẹ mi bẹ́ẹ̀ ma kọ́ fọ́ọ̀rọ̀ ti yẹ mi ìpààmù aṣọ rẹ̀ ti mẹ́ta kì í yóò fọ́ọ̀lá ẹ̀mí mẹ́wàá ló ń jẹ fún òyìnbó dáadáa àwọn kìtì wọn tó kéde bó ń jẹ bí ọ̀dà o mẹ àwọn ìfọwọ́ pé máa fún fàìmù náà àlẹ́ ìkọ́ ló ti jẹ pẹ́jọ́ pé kọ̀ wọ́n ti kò dé wọ́n ti ló ń jẹ tá à ń jẹ nù ìyẹn wọn ju ọkà lọ ọkọ̀ wọn tó yẹ ó sì wọn ju gàárì lọ ọkà ló fún wọn ní rubí so wọn jẹ ọkà tó tó bá jẹ pé àní kó ọjẹ kà tí wọn bá fẹ́ràn sí ẹ bá wọn fẹ́ràn sí àwọn sábà pé ọjẹ kà tí wọn bá fẹ́ràn sí kò gbòòrò ìyẹn pé àtà àwọn ènìyàn lè wò tẹtọ dákà tí ọ̀rẹ́ tí ọ̀rẹ́ rẹ ti sọjẹ kà ó fìlì kù àmọ́ kò sí ìjẹun torí ó lọ́mọ tó wo ẹni tí jẹrẹ títà ìgbéyàwó ló ń fi rẹ rẹ eléyìí àwùjá àwọn kẹsíwọ́tò tàbí kọjá tuntun wọn lọ́rùn èèyàn mẹ́wàá ọ̀hún dàrí irun ọ̀pọ̀bẹ́ àbí kọ́kọ́kùn lọ́rùn ẹ̀rú ẹ̀rú kan tí ọba wa rí ọ̀sìyàn tẹ̀lé ẹ̀sìn ẹ̀yà tí ọba gba ọjọ́ mẹ́ta tí ọba rí ọ̀kan kan sínú gbogbo àwọn kan wọn. tẹ̀rí ìgbà mẹ́wàá tẹ̀wọ̀n pé ọ̀tọ́ kéèyàn sọ̀rọ̀ àrẹ àbí ọ̀sán kéèyàn sọ pé nísìnyí máa ẹnìkan ti dé wọ fún ẹnìkan ti dé wọ fún ntọ́lọ̀ ti lé wọ ọgbọ̀rọ̀ sọ́ọ̀tì èèwọ̀. ayé ni wọn tọ́ka sí ẹ̀rí ńlá kan nínú àwọn ẹ̀rí gbígbà nàbì ní ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. níbi wọn fi hàn pé wàá rẹ tó ṣe àpò àdéhùn wa nínú súnà lè gbìn náà jà ní sáà ní sọlá àdúsẹlẹ tí wọn ti sọ pé oògùn àárẹ̀ òun náà ní ká ẹran ìdí àbújá yàtọ̀ àbájá àti yòòrò ẹran omi wà ní ẹni tí ara ẹ̀ fi hàn ṣùgbọ́n fún tí ọba ní lọ́pẹ̀tẹ̀ àti ìmọ̀túnmọ̀ ara ẹ̀ lédè Yorùbá ni wọ́n pè ní ẹ̀rọ̀kù nẹ́ta lédè làwọn àmọ̀túnmọ̀ rẹ̀ níjọba bá àmọ̀túnmọ̀ rẹ̀ àmọ̀túnmọ̀ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin ọlọ́mọba wa ní. فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون ọlọ́run tó gbé tó bá ti wọn parọ́ wọn lọ lẹ́yìn tẹ́ ìrírí tòwúrọ̀ àgbà sí ẹ̀mú bí tó wà wá. ẹ tó bá ti parọ́ wọn lọ bá pín rí lẹ́yìn eléyìí. àwọn kan ń bá alábòsí. gbogbo ẹ̀ tó bá parọ́ mọ́ lọ alákòóso ní abẹ́ ìsọ̀lá mọ́ lọ. irú tí wọ́n ti wọ́n wà lọ́dọ̀ àwọn mùsùlùmí náà wọ̀ ẹnìkan ti lórí rédíò kan àti ní tẹlifíṣàn gbé ọwọ́ náà alukuran ọlọ́sọ̀rọ̀ àwọn gbogbo alukuran kò sí lẹ̀ fa tòun bá sábà wá dáadó pé ayàwó súra wo lọ́yìn rà kuran ìlú òwúrọ̀ àlọ́dọ̀ sí kuran ìpínlẹ̀ kò méjì sọ̀rọ̀ ẹ̀ka sọ̀rọ̀ àwọn ọwọ́ anú àlùkòrán ọwọ́ anú adé ọgbọ́dọ̀ fi dá gbogbo ẹgbẹ́ má parọ́ mọ́lọ ẹni tó bá parọ́ mọ́lọ ọlọ́run kò lọ́la alábòsí ẹ̀yin sì mọ̀ pé alábòsí kọ́ ojú wọn lè mọ̀ yóò rí ìbànújẹ́ tó bá lọ́la àgbẹ̀yà. قل صدق الله قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل صدق الله tọ́kùn ọkọ òdodo lọ́wọ́ bá sọ torí pé kí wọ́n bá lọ wo tẹ̀wúrọ̀ àtàwọn lérí bẹ́ẹ̀ olùsọ̀dọ̀ ọlọ́ òdodo lọ́wọ́ sọ o torí pé àwọn ẹ̀yọ̀wò di irọ́ ni wọ́n pa wọ́n lọ o olùsọ̀dọ̀ ọlọ́ òdodo lọ́wọ́ bá sọ o irọ́ ni pa wọ́n lọ sọ wọn lálábòsí o ìjẹ́ tó bá ti yé wa ibi ọ̀rọ̀ náà wọ ìṣe ìdàmí àbòdodo sọyẹ ká lé fún nígbà tó òdodo àbí ẹ̀yẹ ká lé fún ọ̀tọ̀ ó ti jọ àmì ká lé fún wa tó. ìjẹ́sẹ̀ ìgbà tí wọ́n á mọ̀ bí òdodo lọ́rọ́ ọlọ́run kò sí sọ́sẹ́kù fún yín ju pé pẹ̀tẹ́bírú mi lẹ́sẹ̀ ìrọ̀ ìmọ̀ ẹni ìgbà ẹ máa wá tẹ̀lé ìlànà ànábì Ibrahim ìlànà tó fi ọ̀nà tẹ́wọ́ tọ́pá ti fi òfin sọ̀nà tó mú ọ̀nà káṣí lọ́nà lónìí kan lọ́nà ní ìlànà ànábì Ibrahim alayhi salam fattabi'u millata Ibrahim hanifa ìlànà ànábì Ibrahim èyí tó fẹ́ gbé ó fi kásẹ̀bọ sílẹ̀ ó fi kásẹ̀bọ sílẹ̀ ojú ọ̀nà káṣí lọ́nà lónìí kan ìlú mùsùlùmá náà lọ́nà bá ní kẹ́yìn náà máa tọ̀ ẹnìkan tí ẹnìkan máa ń sọ lọ́nà tí ká tẹ̀lé ní aláàbẹ̀rẹ̀ wọn torí bọ́lá sọ pé tẹ̀lé ọ̀rú lẹ́lẹ́sẹ̀ ìrọ̀ ní ìmàlẹ́ ẹ máa sọ ìlànà lẹ́bi ìrọ̀ ní ìlànà tó fẹ́ wọ sílẹ̀ tó fi tọ̀ kéde sọ àlẹ́ sọ fún àtúnṣe lọ́nà kọ́ aláṣẹ ká tẹ̀lé ṣùgbọ́n ìtọ́nà fìlànà ìtọ́gbà àti penggantian nilai nilai Nabi Ibrahim alaihissalam. Usia adalah ilahnya. Kalau mana Nabi Ibrahim alaihissalam, benar kalau kita tanya. Tuhan Nabi Muhammad Sallallahu Alaihi Wasallam Jadi dia Didun-didun Dipindah kembali Tiwa Muslimnya Lebah Mama Buku Baiki Nabi Sallallahu Alaihi Wasallam Maka Nabi Ahmed Rasul Kita ada dalil Nabi ètò sì mú ẹ̀sìn àdáadáa lẹ̀ nínú sẹ́ ètò mú wa iná làwọn anábì tó síwájú iná ti mú wa. tọ́ wọ́n sì mú anábì kan yìí wá ní gbogbo àwọn tí ń sàpèjúwe nítorí pọ̀ ní bàbá àwọn alùwàhídì oníbàbá àwọn olùsọ ọlọ́mọba lọ́kàn ní mẹ́rin anábì Ibrahim oníbàbá àwọn olùsọ ọlọ́mọba lọ́kàn ní mẹ́rin. wọ́n náà kẹ́ anábì lẹ́nu ìṣègbè anábì Ibrahim yìí sọ̀kan nínú àwọn ọ̀sẹ̀ bọ̀ eléyìí fi hàn pé àwọn Yahudi ń kọ́ ọ̀sẹ̀ bọ̀ ni wọn àwọn Nasara ń kọ́ ọ̀sẹ̀ bọ̀ ni wọn gbogbo ọ̀sẹ̀ bọ̀ ń kọ́ ọ̀sẹ̀ bọ̀ ni wọn táni ẹ̀sọ̀ ọ̀sẹ̀ bọ̀ àwọn mùsùlùmí mùsùlùmí ò mùsùlùmí ò àwọn ẹ̀yẹ ẹ̀sọ̀ bọ̀ olùsọ̀dà kan sọ pé òdodo lọ́lọ́run sọ ayẹ sáwa lè máa lò láti máa fi parí gbogbo kíkí àlùkò láti wà. تبارك القرآن فنصدق الله العظيم يوجد لنا غير في صوت تعني الآية لا تنسى ترى مما صدق الله العظيم ليس تبارك القرآن àwọn olùmọ̀sí àlàyé pé kò sí nínú dáná ìlú máa ṣe kò sì sí nínú náà ṣàlùyẹ̀ kò sì sí nínú tọ́jà tó bá àwọn ọ̀nà tọ́ba ti kí àkùrá nìkan ọkọ̀rọ̀ àdàkẹ́ rẹ̀ ẹnìkan á ní àhà sọdọ́tọ̀ lọ ọmọ òlẹ́ ẹ̀ ìṣe ìmọ̀ wí wọ́n tún á ní inú ilé ìlú òtún dá tọ́ba dá ẹ̀mú fi tọ́wọ́ wa tòkòtì kò òfin torí tẹ́lẹ̀ yìí ìsinmi nù lọ́kàn ló jẹ́ bí wọ́n bá dé àwọn tó mẹ́sẹ̀ wọn wọ́n wọ́n fi àwọn ọmọdé ní ìfọ̀ àlọ́ fi wá fa tó ẹgbẹ́ tó fi kún gbígbé wà bá lára ọ̀rọ̀ náà kẹ̀rí wà dá tó gbé lẹ́yìn lọ́kọ̀ lẹ́bi náà wọ́n bá dé wọ́n ti ká àkùrá mi rẹ̀ sẹ́kọ̀ọ́ rẹ̀ dákẹ́ lẹ́yìn jẹ́ níbi amẹnubà lónìí eléyìí fi hàn wá kẹ́yẹ́ bó ti ṣe jẹ́ ipé àti rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run ó ní ṣe pẹ̀lú káwọn náà máa ń náni ìjà kẹ̀kẹ́ ó sì dájú pé gbogbo aláfẹ́ gba dáadáa lọ́dọ̀ ẹ̀jẹ̀ kí gbogbo wa náà kàtàkàrà láti máa ná nínú dáadáa ti bẹ̀ lọ́dọ̀ wa. ó dájú pípé ìjọ́nà ọmọ bàbá ti lé ọkọ kò lè jẹ́ wọ̀ ẹ̀jẹ̀ á fọ́nra omi máa ṣe tọ́lọ̀ ọ̀sẹ̀ léwọ̀ léwọ̀ èèwọ̀ ni ẹ̀tọ́ ni eléyìí ọ̀sẹ̀ sẹ́yìn kankan àkọlọ́ ọ̀bà òní ìsìnkálẹ̀ o òní ìsìnkálẹ̀ tó ẹrú ọ̀nà kí ẹni kọ́kọ́ kó sì gbà kọ́tẹ̀ láti ọlọ́run bá wọn mùsùlùmí òdodo ọ̀gbọ̀dọ̀ parọ́ mọ́ náà ntọ́nà ọ̀sọ̀ ọ̀gbọ̀dọ̀ gbọ́dọ̀ sọ ntí òsì ọ̀gbọ̀dọ̀ sọ pé ń bẹ̀ ọ́ kọ́ ọ kọjá ní olùgbọ́ lọ. ọ̀ràn yẹn ló jẹ́ lórí àwọn onímọ̀ kí wọ́n máa sọ̀rọ̀ sọ kí wọ́n máa sọ ẹ̀rí mú wá tí wọ́n bá ní àmọ̀dájú nípa ẹ̀rí kí wọ́n máa sọ nítorí pé sẹ́yìn bá ti wí ẹni tó bá gbọ́ òun lérò pé torí ti lé tó bá jáde tèmi tó bá jáde àtúnáà olùkẹ́ mbẹ́mbẹ́ ọkàn lòdì sọ tó bá jẹ́ pé àdìsí àlẹ́bọ̀ mọ̀hánmẹ́ sọlọ́mọ àdìsílẹ̀ tó bá jẹ́ bùkárì àtúnṣin ló ti wá wọ́sọ̀kọ́ wa ní bùkárì àtúnṣin kọ́ ọmọ ìyá bí àwọn ìyàwó dí tí wọ́n ní ọlọ́run ti kìnnìkan léwọ̀ fún àwọn ẹ̀sìn bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ àdàkì òsì ní sọ̀rọ̀ àdàkì àpárọ̀ ọlọ́run tí ìwà ti ti nínú àwọn tíra tí kì í ṣe é gbogbo àti tó bá wà bẹ ogun rere kò sí tó kéré sí pípò ìwádìí kọ́ ọmọ táwọn olùmọ̀ọ́mà sọ nípa adé ìyẹn tó kéré bí àti ogun rere ọkọ̀ pọ̀ wá náà ti tó kéré bí àbọ̀ wá náà ti tó ṣe é pé ọ̀rọ̀ wà lórí ẹ̀ àdèjì sẹ́rí ìgbà tó rọ̀ bá ti wà lórí ẹ̀ àdèjì sẹ́rí. tọ́ kásìmọ̀ yín ẹni tí máa ń parọ́ mọ́ lẹ́yìn tí òdodo ti dé o alábòsí ló kọ ọrùn wọn jẹ o lábẹ́ òfin ọ̀rọ̀ àtúnrí gẹ́gẹ́ bí òfin ti jẹ́ ọ̀nà tí kíkà náà ti sọ̀rọ̀ kan wà wọ́n àwí ní ìgbà tá a bá ké alùpùpù àyè tí wọ́n ti bá tó fún àyè rẹ̀ fún bẹ́ẹ̀ láti kí àwọn kan nínú àwọn ọmọ ẹ̀yà wa wọ́n ti di láti gba ìrànlọ́wọ́ fún ọmọ ẹ̀yà wa tó ti pé ẹ̀ńtọ́ tó wò rẹ̀ dà wọn fi owó rẹ̀ ta lọ owó yìí ti pọ̀ wọn lẹsẹ ojú ni rojú sàmù wọn bá ntí oníkàlùkù tó bá fi sílẹ̀ tá a fi hàn lọ́wọ́ tá a fi rẹ̀ lẹ́kún ọlọ́run ọba yóò fi àgbègbè rẹ̀ yóò fi sàmù kàlùkù káàkiri àyàtà àkọ́kọ́ lónìí pé lẹsẹ náà lè fi rọ àti àtúntò mímú àti ìkó ẹ ní dáadáa o lọ́dọ̀ ọlọ́run wájú tó tóbi bẹ́ẹ̀ náà nínú tẹ̀lé bẹ́ẹ̀. Sòkè àwọn kan wọ́n mú lọ pẹ̀lú fìlà wọn láti gba ìrànlọ́wọ́ fún ọmọ ìyá wa ìgbà yìí. Torí bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀dùn wá nílò èrè kò sí. Wọ́n rí kò sọ̀rọ̀. Alhamdulilayi. Pé ni èyí tí ọ̀dà nínú ìgbàgbọ́ náà ló máa ṣe lórí ẹni tí ọmọ àwọn ẹ̀jẹ̀ ọlọ́nà wọ̀. Ètò ìdájọ́ nínú ìdájọ́ tí wọ́n ṣe òun náà ní gbé gbogbo ẹni tí wọ́n máa ẹ̀jẹ̀ ọlọ́nà wọ̀. Ààwẹ̀ rẹ̀ bàjẹ́ kó sí ọlọ́run bá wa lẹ́sẹ̀ ńlá kẹ̀kẹ́ ìrọ̀kan mìíràn kẹ̀kẹ́ àti. Yóò tún bá lọ sọ́dọ̀ ọlọ́run ó sì máa dájú igi tó ń bá gbogbo ọjọ́ ayé ń gbà wẹ̀ àwọn tó ń gbogbo ọjọ́ ayé ń gbà kò lè di àwọn ọjọ́ kan ẹ̀sùn máa máa dá àwọn ọjọ́ kan ní ọ̀mọ̀mọ́ tó bá gbogbo ọjọ́ ayé rẹ̀ gbà wẹ̀ àwọn gbogbo ọjọ́ ayé kò lè di àwọn ọjọ́ kan gbogbo ọjọ́ ayé kò sí ọ̀mọ̀mọ́ náà lẹ̀ kò lè di gbogbo ọjọ́ yẹn ṣùgbọ́n ìtàn àwọn oníwà ìtàn àtẹ̀kẹ́ lórí rẹ̀ wọ́n ti fẹ́ ọgbà rẹ̀ padà àwọn èèyàn kan ní ọgbà padà lórí kàfàrà ló ṣe torí pé ìtàn ti ti kàfàrà èyí tó já sí kágbára oṣù méjì tàbí ká fún ọgọ́ta aláìlélóde àtẹ̀yó tàbí ká fún ọ̀pọ̀lọpọ̀ ẹrú ó ní í ṣe ní ọmọ ọmọ báyàwó rẹ̀ pọ̀ lọ́nà àwẹ̀. wọ́n ti máa ń yẹn àbọ̀ máa ń mọ̀ mí àbọ̀ máa ń mọ̀ sí kankan nínú àwọn ọ̀sán mi ti máa bá àgbẹ̀dẹ̀ yàtọ̀ sí bíbó mi.